ẹ jí làárọ̀ yìí tí ẹ ń wò wá ó mà yẹ kẹ́ máa ra ọwọ́ ọpẹ́ sí ọlọ́run ọba ni ṣé ẹ wá rà wá tẹ́ ẹ ń wò yìí gangan gangan àwa ń dúpẹ́ fọlọ́ ni à ń gbé òṣùbà káre fún pé dàńsákì o kábíyèsí ọlọ́run nítorí pé láàárín àwọn tó jẹ́ òkú lẹ́nu àsìmbẹ̀ láàárín àwọn tó jẹ́ alàyè ni wọ́n ti kà á Wow. ní olórí wa ṣe jẹ́ pé ẹ lè rí wa àwa lè dúró síbí láti máa ṣe kíni ètò ojúmọ́ ire ojúmọ́ aláyọ̀ òun ló dé bá wa ní orí Orísun ní ọjọ́ èní àdúpẹ́ àfòfáyọ̀ àdúpẹ́ lọ́wọ́ lọ anna Adenike babatunde èèyàn tí yín tẹ máa ń fẹ́ rí ní gbogbo ìgbà tí gbogbo yín mọ̀ sí kí ni honey fingers olúwa lórí ètò láàárọ̀ yìí pẹ̀lú finest finest bọ̀ọ̀bọ̀ <laughs> eh. finest bọ̀ọ̀bọ̀. ó gba àwọn olókàn tiẹ̀ wá ń tọ́wọ́ máa toast mi báyìí lórí social media ló wá sún mi báyìí sí i ah, ah. wọ́n kàn ń toast mi lọ́tún lọ́sì toast mi lọ́tún lọ́sì kí ló dé wọ́n fine ni mo fine ni ẹ káàárọ̀ ò ṣe dáadáa ni mo bá yín lé níbi tẹ́ ẹ wà ń bẹ̀ yẹn wọ́n láwọn ọmọ ti gbọ́lidé wọ́n náà ti ń darí láàbù báyìí mm. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú àfaradà ìgbà tó ń lọ skul náà ẹ náà lẹ̀ ń complain pé wọ́n fún yín ṣẹ́ṣe láàárọ̀ kùtùkùtù mm. wọn ò ṣáà fún yín ṣẹ́ṣe mọ́ báyìí. Mm. Ah, ah, ah. iṣẹ́ ìwà iṣẹ́ iṣẹ́ irú wo ló wà tó dàbí kẹ́hìnyàn jíjí igbó jí ojí mi <laughs> láti bí aago mẹ́rin àbá aago mẹ́ta àbọ̀ ẹ wo aríákì yín ni ò wípé ẹ kú ojúmọ́ re níbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wò wá lórí Orísun TV ẹ̀yin tẹ́ ẹ wò wá lórí ayélujára náà akínyìn o akínyìn akínyìn akínyìn àlòyìnlọ́gbọ̀ ẹnu owó dátà yín ò ní tán lágbára ọlọ́run akínyìn mi ọmọ Johnson lórúkọ tèmi o ah, omi ń bẹ lámù lónìí kí mo pè é omi ń bẹ lámù lónìí. Eh, just in case of in case of in case it tẹ́ ẹ̀ bá gbóyìnbó water is inside the gorodo this morning. Hmm. ojúmọ́ rẹ̀ ń padà bọ̀ ẹjẹ́ àgùnkè lọ́hùn à ń padà bọ̀. pírílólogójì o àìgbọ́kùn ẹyẹ lórí ìtẹ́ a tún ti dé bá a ṣe ń dé lójoojúmọ́ eh, lórí Orísun TV ẹ ṣé tẹ̀ ń tẹ̀lé wa o bẹ́ẹ̀ ṣe ń fọkàn bá wa lọ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ tí wọ́n sọ fún wa pé àkókò rí nǹkan kọ́ lọ́dọ̀ yín mi dẹ̀ láìkí aṣọ tẹ̀ máa ń wọ̀ yẹn máa ń lẹ́gbẹ̀ẹ́ ṣe ẹ̀hẹ́n gbogbo ẹ̀ là ń rí táwa náà sì à ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń fún wa ní bẹ́ẹ̀ já ọ̀rọ̀ motivation ginger ẹ̀hẹ́n ẹ̀yin gangan ni ginger ti ń bẹ̀ẹ́nu swagger táwa fi ń ṣe kiri táwa fi ń ṣe bìzàbìzà ìrírọ́ ní ìsìlú àwọn oṣù <laughs> ojúmọ́ rẹ lè tò mhm. ká tó lọ sókè lẹ́ẹ̀kan mo fi style sọ fáwọn èèyàn pé there is water inside the gorodo kí wàá ní water kí ni gorodo wò láàárọ̀ yìí a ń gbìyànjú àti sọ̀rọ̀ nípa àwa tá a máa ń fi fọ́nrán lẹ̀ lórí ayélujára kì wá ṣe fọ́nrán nìkan àwọn tí wọ́n ń tẹ̀ nǹkan jáde gan ẹ̀wọ̀n ní eh, tweet mm. thread gbogbo ẹ̀ gbogbo content tẹ máa ń kó jáde lórí ayélujára hmm. a ní àjọ yẹ̀wò láàrin ara wa hmm. àwọn bolókù sí ibo là ń kọjú sí báwo ló ṣe yẹ ká ṣe ṣe báwo ló ṣe yẹ ká ṣe gbé àlejò wa ń bẹ nílé agodo lónìí tó jẹ́ pé àwọn náà bá wa fi ẹnu sí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ láti wo bó ṣe yẹ ká ṣe máa ṣe kìíní ọ̀hún àmọ́ ká tó lọ jìnnà jẹ́ ń béèrè lọ́wọ́ Anna torí àwọn àwọn ò lè ṣe kí wọ́n gbé fóònù sọ́wọ́ wájú báyìí <laughs> ẹ jọ ń tọrọ Ọlọ́run ṣé wọ́n ń bẹ́ǹdì kọ́ńtẹ́ǹtì. ẹ èmi o mélòó ni mo ń ṣe mélòó lẹ́yìn tí rí nínú kọ́ńtẹ́ǹtì tí mo ṣe mélòó gangan ṣùgbọ́n èmi mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe láyé lọ́run nìyẹn tí wọ́n dẹ̀ ń ṣe tí wọ́n dẹ̀ ń make owó lórí ẹ̀ àwọn kan wà tó jẹ́ pé kíkọ báyìí wọ́n ń pa àwọn yẹn ní bloggers wọ́n lè kọ ayé èèyàn pa àwọn yẹn máa ń kọ nǹkan nípa èèyàn ni. Mm -hmm ọ̀lẹ́ ẹlòmíì máa sọ pé fashion blogger lòun yẹ pọ̀rọ̀ fashion. fashion ó lè máa mú oríṣiríṣi aṣọ kó ṣáà máa wọ̀ kó máa fi hàn yàn pé ẹ lè kàn báyẹn lè àtẹlẹ ẹ lè kàn báyẹn pọ̀ bàtà báyìí ní irú tọ́ọ̀pù tó mú ibà yìí wọ́n lè gbèsè lẹ́sẹ̀ tí mo wọ̀ yìí ó sì ṣe rege. wọ́n á lò bí ọ̀nà mẹ́wàá. wọ́n á ṣe oríṣiríṣi ọ̀nà tó yẹ pé èèyàn lè fi wọ aṣọ yẹn tó dẹ̀ máa dúró dáadáa lọ́rùn èèyàn àwọn bíi earrings tẹ́ lè combine mọ́ aṣọ àwọn wristwatch afashion ṣá ní gbogbo tó ń jẹ́ bíi káṣoge káwọṣọ káṣe gbogbo ẹ̀ ní tiwọn content kan náà nìyẹn hmm. àwọn kan wà tó ṣe ń pé bíi bàtà bíi àwọn kan lé bíi nǹkan kan làwọn máa ń ṣe ó tiẹ̀ ní ìtàn ọmọkùnrin kan tí wọ́n nípa ọmọ yẹn tá a bá dárúkọ ẹ̀ lórí ètò àwọn èèyàn máa mọ̀ dáadáa wọ́n nípa ọmọkùnrin yẹn wá láti ìjẹ̀bú ni wọ́n ti ló ti wá ọlọ́sà ò máa ń sọ pé òun máa ń gbọ́ pé ìyẹn máa ń ṣoríire lẹ́kọ̀ọ́ ìyẹn máa ń ṣoríire lẹ́kọ̀ọ́ ló bá digbá ló di ẹrù ṣàgbé báàgì ẹ̀ kò léèyàn kankan lẹ́kọ̀ọ́ hmm. ṣùgbọ́n ó rántí pé òun ní classmate kan tó ń gbé lẹ́kọ̀ọ́ ló bá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí pé mo fẹ́ wá sẹ́kọ̀ọ́ yẹn ní à máa bọ̀ máa wọrí èkó àwà èkó náà bọ̀ <laughs> ọ̀nà ló bá gé báàgì ẹ̀ ló bá bọ̀ ló bá dẹ́kọ̀ọ́ ó ṣàdẹ́kọ̀ọ́ lọ́jọ́ yẹn ló bá pè yẹn yẹn bá ní à wò ó ṣe má tàn sórí uncompleted building tó wà yìí ibẹ̀ mo ti ń ṣiṣẹ́ ibẹ̀ mo dẹ̀ ń sùn sí ìwọ náà máa kájọ máa sùn bẹ̀ ah yẹn wá o pé mo fi odindi lélẹ̀ níjẹ̀bù wọ́n fẹ́ máa sun ilé tí wọ́n ti kọ́ tán ah ó lóun ṣáà dúró ó ṣáà ó sùn bẹ̀ according to the story ó bẹ̀rẹ̀ sí ní sùn bẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ tí wọ́n sùn bẹ̀ ẹni tó jẹ́ security bó ṣe bẹ̀rẹ̀ sí ní ilé wọn ni orí bá bẹ̀rẹ̀ sí ní bínú pé ṣe fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ òun ni nítorí kò tiẹ̀ yẹ kéèyàn máa sunbẹ̀ yẹn gan rárá ọmọkùnrin tó wá ń sunbẹ̀ tẹ́lẹ̀ ti kí àárín ààrẹ òun àti security ló wà pé jọ má bínú. o tún wá mú yàn mọ́ra. o tún wá lọ o ti gbà o tún wá lọ mú yàn mọ́ra yẹn má ní kí ẹ fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi ni. ọjọ́ kejì ó ṣàlè wọn dànù pé kán má sùn lẹ̀ bí tí wọ́n ṣàti rìn gbèrègbèrègbè wọ́n ṣàrí ibì kan tí wọ́n tún sùn ní ọjọ́ yẹn bó ṣàṣeṣe fún bí ọ̀sẹ̀ kan nìyẹn títí tó wà wò pé ah kí lòun lè ṣe o ló bá ṣàwá iṣẹ́ ẹ mọ̀ ní pé ní Ireland oríṣiríṣi iṣẹ́ ló wà ló bá rí iṣẹ́ ibi tó wá ríṣẹ́ sí wá ṣàlàyé fún ẹni tí ó ṣe lábẹ́ pé òun ò nílé tóun lè máa gbé o pé kìíní kàwọn yẹn bá ní àkódà tó bá jẹ́ sí ilé o máa change iṣẹ́ bóyá kò change síbi irú megadi nǹkan kan ó ṣáà kó máa rí ibi tó máa sùn ló bá ṣáà change àmọ́ wájú yàn kan tó yẹ pé ó fẹ́ràn mọ́tò àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì àwọn ọkọ̀ ńlá ńlá ó fẹ́ràn ẹ̀ gan ṣé wá ní kúgbékúgbé fóun tó wà lọ́wọ́ ẹ̀ tí mọ́tò ńlá bá ti kọjá sáré ṣe fídíò hmm, pep a post yẹ pẹ̀lú fóònù tí ò da yẹn náà a post yẹ a ya fọ́tò a post yẹ a dúró síwájú àwọn fọ́tò mọ́tò ńláńlá a post yẹ ọlọ́run sì bá ṣe tó jẹ́ pé island tó wà yẹn ah, àwọn náà mọ́ mọ́ island. Ah. ojú ojú bọ àwọn ah, ọkọ̀ ńlá nìyẹn. àwọn mọ́tò ńláńlá àwọn ọkọ̀ wọ́n ṣe mọ́tò ọkọ̀ hmm. ọkọ̀ tó bá gbọ́ ọkọ̀ bọ̀gìnì ibẹ̀ ló wà ó wá máa ń rí oríṣiríṣi lójoojúmọ́ bẹ̀rẹ̀ sí ní post ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní post ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fi sí orí eh, fóònù àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rí ní orí fọ́nrán nígbà tó yá ó wá di pé àwọn èèyàn máa dúró pé irú mọ́tò wo ló máa post lẹ́yìn hmm. àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní comment àwọn bẹ̀rẹ̀ sí ní like bó ṣe di pé èèyàn kan lára àwọn tó ń ṣiṣẹ́ níbi ọkọ̀ ló bá rí gbogbo page ẹ̀ pé èèyàn ah, kan ló ń ṣe advertisement fún mọ́tò báyìí ṣé o lè wá ṣe advertisement fún mọ́tò tiwa wọ́n ṣe gbé contract yẹn lé lọ́wọ́ nìyẹn bọ́mọ ṣe di big boy nìyẹn. tó bá tán. ó wá mú iṣẹ́ content creation yẹn ó wá mú lọ́kùnkúndùn pé ẹ́ òun ò tún mọ̀ pé wọ́n wà nínú pé kò kàn rí nǹkan tó ń fẹ́ràn kò kàn yà á pàkà kò ń dẹ̀ fi síta òun ò mọ̀ pé tẹ bá gbé díẹ̀ nu ẹ̀gbẹ́ máa mọ̀ pé eléyìí kò ṣe pé ó rọ ó rọ pa ó wá bẹ̀rẹ̀ ó wá sọ di iṣẹ́ gidi kò sì sí ṣáájú ẹ̀ kò tí ì sí èèyàn kankan tó ronú pé mo lè máa ya fọ́tò ọkọ̀ hmm. mo lè máa ṣe fídíò ọkọ̀ kí n dẹ̀ fi lówó lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mọ́tò ńláńlá àwọn kọ́mpìnì mọ́tò ńláńláńláńlá ló máa ló ń pè é wọ́n ní tó bá ti máa ṣe tó bá máa ṣe pé ó fẹ́ fi sórí péèjì ẹ̀ lásán pé ó advertise mọ́tò mọ́tò yín ten million naira hmm? ó kéré ó kéré nìyẹn pé kàn máa bá yín fi sórí mi ìṣe bẹ́ẹ̀ ìbá dárúkọ yín tó mọ̀ ní ká lọ́wọ́ bẹ́ẹ̀ yìí kìíní kọ́nà wa jẹ́ ká já ojú ẹ̀ mi hmm. kọ́nà jẹ́ já ojú ẹ̀ mi. ṣé nígbà tí irú èèyàn bá yẹn hmm. tó kàn tí oko ìjẹ̀bú ẹ̀yin ará ìjẹ̀bú ẹ mọ́ bínú tó kàn tí oko ìjẹ̀bú mo yẹn ń pe oko ìjẹ̀bú yẹn tó ga mi fáńkálẹ́lúyà bá gbọ́ mi tó sọ̀rọ̀ ah. á bù mí so àmọ́ òun ò lọ sí skul lọ kọ́ṣẹ́ kankan kò lọ sọ́dọ̀ ọ̀gá kankan tó ti lọ kọ́. ṣùgbọ́n kí mo sọ lẹ́yìn mo ní tó bá gbọ́ èdè ẹni ọ̀rọ̀ àmọ́ pé lè yóò kàwé ah. kò kàwé. I will never be broke again in my life mi ò fẹ́ dárúgbọ̀ ṣùgbọ́n I will never be stop playing ah. stop playing. gbogbo gbogbo àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣerú àwọn nǹkan wọ̀nyí wọ́n pọ̀ lóòótọ́ o ṣùgbọ́n mo wá rí wípé ó dàbí ẹni pé ọ̀rọ̀ kọ́ńtẹ́ǹtì yìí ó ti fẹ́ máa fi wàhálà díẹ̀ díẹ̀ sí nǹkan kan tá a máa ń kọ́ school tí wọ́n ń pè mass communication. Hmm, hmm. torí pé mo gbọ́ nígbà kan tí wọ́n sọ pé ó dàbí ẹni pé ó ṣeé ṣe o kí wọ́n pààrọ̀ mass communication láwọn school wa hmm. mo gbọ́ ń gbà yẹn nítorí pé ẹ dákun ṣé wọ́n fẹ́ jó social media náà ṣé wọ́n máa jó mọ́ mass communication báyìí ní <laughs> school ó sún wa o àìmọye àwọn tí ò ti ẹ̀gbọ̀nà mass communication kọjá ni wọ́n ti ẹ̀ ti lọ́ọ́ ti làlùyọ lórí. tí wọ́n ti lé ah, ah. àwọn ní àwọn ní social ah, media àti lé mass communication gangan wọ́n ti lé wọn kúrò lórí igbá kíkọ́ ni mímọ̀ ìyẹn ẹ̀yọ kan èkejì ibẹ̀ mo tún rí i pé tí nǹkan bá ń gbé èèyàn nú láti ṣe torí ayé òde òní ayé creativity la wà yìí. ah ògbórin tó sọ pé báyé bá ṣe ń yí ni ìṣọ̀lá ta máa bá wọn yí ọ̀pọ̀ àpẹ̀lẹ́ ti sún ah, ọ̀pọ̀ creation gan ti sún. ọ̀pọ̀ creativity ti sún ó ti sún finally ah. báyìí torí ayé ìgbà kan a ní ká tó lè ya kinní kan ẹ lọ wá celluloid camera hmm. ẹ lọ wá mark kinní kan camera hmm. ẹ lọ wá kinní kan lens hmm. eh, eh, àwọn nísìn fóònù ẹyọ kan péré. bẹ́ẹ̀ni fóònù ẹyọ kan péré mm. wọ́n tún wá ń ṣèkà fún wa báyìí wọ́n tún wá ń ta àwọn microphone kéékèèké báyìí táwọn èèyàn wá ń kó káàkiri ọlọ́run ọba. bẹ́ẹ̀ni tẹ́lẹ̀ kó tó lè rí microphone lára èèyàn báyìí pé microphone wà bóyá wà lọ sórí location wà lọ sí ah, location àbí o lọ sí àwọn iléeṣẹ́ akọ̀ròyìn ńláńlá hmm, hmm. àmọ́ nísìn ẹnikẹ́ni ló lè lọ sọ́jà àwọn amúdání báyìí ní kékeré báyìí àwọn amúdání báyìí àmọ́ kíní kan tó wá ń jẹ ìbílógún ni pé ọ̀nà wo gangan ló ń gbà láti fi láti ipa wo ló ń kó hmm, kí n sọ bẹ́ẹ̀ pé ipa wo ló ń kó nípa ti ọ̀rọ̀ culture wa hmm. àti bí àwọn èèyàn bó ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ sí láti jẹ́ èèyàn gidi láàrin àwùjọ. ibi tí ibi tí ọ̀rọ̀ content yìí ibi tó ti tó ti gbádùn mọ́ mi ò ní wípé bí èèyàn bá farabalẹ̀ ó máa yé e torí kò ń ṣe nǹkan kan tó jẹ́ pé wọ́n ti kọ sínú ìwé bì kan pé bọ́n ṣe kọ́ lẹ̀ o hmm. bẹ́ẹ̀ ṣe ṣe rè o hmm. irọ́ ojoojúmọ́ báyìí náà ni ìgbéga hmm. ìgbéga ló ń bá bá a ṣe ń lo social media wa ojoojúmọ́ ni àwọn èèyàn ń tẹ̀síwájú tó jẹ́ pé ọkùn ẹ̀ sún síwájú gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan yẹn mo wá rí i dájú pé àwa tá a jẹ́ àwa tá a ń lo social media ọ̀hún tá a bá farabalẹ̀ téèyàn ń fa fojú sí bí kìnìyàn ṣe ń lọ gangan fúnra ẹ̀ àti lò kò lè le. Hmm. ṣé wàá rí ọ̀rọ̀ bóyá culture ni o àṣà wa ni o èdè wa ni o ó kù sọ́wọ́ àwọn tó bá jẹ́ pé àwọn náà ń sọ wájú bí àwa tá a wà lórí orísun báyìí mm. torí a ti mọ̀ pé tó o bá ti wà lórí orísun mm. àṣà mm. èdè àti gbogbo àwọn ìhùwàsí ọmọlúàbí pátá òun làwa ń gbé lárugẹ lórí orísun tv àwọn tí wọ́n bá wá ń ṣe irú ẹ̀ lórí social media àwọn ni kí wọ́n gbìyànjú láti máa ṣe bó ṣe ẹ̀kan ṣe ẹjẹ́ á dókè lọ́hùn ká gbọ́n lánàá díẹ̀ náà bá a bá padà dé ètò ojúmọ́ rẹ̀ ó ṣì ń tẹ̀síwájú. ẹ ṣé o adúpẹ́ adúpẹ́ pé ọ̀kun ẹ̀yin ò kú òun bẹ́ẹ̀ àwọn náà kú òun bí o àlejò wa tá a dẹ̀ sọ pé a fẹ́ lọ fi bàálù tá a fẹ́ lọ fi gbé wá àti lọ gbé ẹlẹ́n kọ́tà ẹran gọ́tà ẹran plane parachute gbogbo ẹ̀ àti lọ fi gbàlejò wa wọlé àlejò wa ti wọlé o ti dùnnú táyọ̀ tọ̀yàyà òun náà ni wọ́n fi wọlé àmọ́ kí n tó ṣaṣọ lójú eégún àlejò mi ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń bá wa jókòó láràárọ̀ láago mẹ́jọ sáago mẹ́sàn-án àárọ̀ lórí Orísun TV àtẹ̀yẹ tó jẹ́ pé ẹ̀yin ò kí ń ráàyè wò lójúmọ́ gangan tó jẹ́ pé ọwọ́ òru yẹ bí aago méjìlá òun lẹ́yìn máa ń tún wò lójoojúmọ́ àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ fi ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìwúni lórí tẹ́ ẹ fi ránṣẹ́ sí wa lórí ayélujára náà lórí Instagram lórí Facebook lórí YouTube àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ owó dátà yín ò mà ní tán o ẹ wá bọ́ sínú ẹ̀ gangan gan mo ti gbá àwọn òṣèré ńlá wọlé àwọn ńlá ńlá súnmọ́ wọ́n ti wọlé báyìí àlejò mi ti wà ń lé agodo pápápá kí wọ́n fúnra lára wọn kí wọ́n fi ṣe àlàyé pé àwa rèé àwa náà rèé o àlejò mi ẹ dẹ́kun ẹ bá wojú àwọn aráalé wa kẹ́ bá ṣàlàyé fún wọn pé ta lẹ́ni gan tí wọ́n ń fojú gan ní lórí ètò láàárọ̀ yìí. orúkọ tèmi ni ọmọwùnmí adébísí tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ hmm. mo jẹ́ ọmọ bíbí ìlú òṣogbo àmọ́ Èkó ló bí mi sí ibẹ̀ dẹ̀ ni mo dàgbà sí in fact ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́. ló bá tán. Hmm. <laughs> mo kọ́ṣẹ́ ní ọwọ́ olóògbé Murphy Àfọlábí hmm. àwọn ni wọ́n sọ pé industry dùn kí n máa hmm. bọ̀ pé àwọn máa tọ́ mi sọ́nà àwọn máa tọ́ mi dé ibi tí ẹ̀rù ti ní bà mí wọ́n dẹ̀ tọ́ mi débi tẹ́rù ti bà mí ṣùgbọ́n àìpẹ́ yìí ni kú mú wọn lọ kọ́lọ̀ bá mi tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rí. àmì o um, producer ni mí tí wọ́n máa ń pè ní akọ́fíìmù olùkọ́ fíìmù. Hmm. ẹ̀yin lẹ ń gbé e jáde. Hmm. mo ti hmm. ṣe fíìmù ẹyọ kan tí wọ́n fi tó kú mo ṣe ní ọdún 2021 òun ni táìtù ẹ̀ ní ọmọrónìkẹ́ ilé jáde náà ní 2021 yẹn ní abẹ́lé isola films productions àǹtí Modúpẹ́ hmm. hmm. ṣé ibi tèmi ti fẹ́ mọ́rọ̀ yẹn ni pé ẹ̀yin ará létẹ̀ ń wò wá mo mọ̀ pé àwọn kankan wọ́n ti lọ síbi ọ̀dọ̀ Murphy Àfọlábí pé ah! Ah! ó ń ah. dùn àwọn náà bá ṣe sọ ẹ rí pé ilé agodo tutù bákan abọ́ṣẹ́ ẹni lórí ètò ojúmọ́ re hmm. èmi máa ń sọ ní gbogbo ìgbà pé èèyàn tó bá jí <clears throat> tó lè gbé apá kó lè gbé ẹsẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé láwọn tó lọ kò ń ṣe pé bóyá ó wù wọ́n ẹ wo ibi tèmi ti máa sọ̀rọ̀ báyìí òun ni pé hmm, nígbà tó sọ pé ẹ kọ́ṣẹ́ lọ́dọ̀ Murphy Àfọlábí hmm, ọlọ́run bá wa tẹ wọn ti afẹ́fẹ́ rẹ̀ torí mo pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò wá nílé báyìí bá ṣe gbọ́ orúkọ Murphy yẹn ọpọlọ wọn máa ti lọ sí ah! Ah! ẹ wo ó lágbára ẹ má jà sọ ẹ má jà sọ because kó má lọ kó má lọ dípa máa wà máa lọ máa wà emotional ní orí ètò láàárọ̀ yìí ojúmọ́ ire lẹ́tọ̀ nígbà tẹ́yìn lọ bá tẹ́lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ Murphy ṣé ẹ sanwó láti kọ́ iṣẹ́ yẹn nítorí ọ̀pọ̀lọpọ̀ là ń rí káàkiri máa ní àwọn ní àwọn kó ọmọ tíátà jọ àwọn ṣe kinní kan àdèmá ń gbẹ̀lú mí à pé hundred thousand like one billion naira <laughs> àwọn owó a máa pe owó ẹ̀yin náà sanwó láti lọ kọ́ iṣẹ́ yẹn ni àkọ́kọ́ nìyẹn ò tó mo fẹ́ kẹ́ ṣe méjèèjì pọ̀ ẹ̀kejì ni pé nígbà tẹ bá jáde láti lọ ṣe àbí ṣe bẹ́ẹ̀ máa ẹlòmíì náà ṣeré tẹ bá lọ ṣeré lábẹ́ ẹlòmíì ṣé wọ́n máa fi owó pè yín ni láti wá bá wọn ṣeré. Ah, ẹ̀wọ̀n question lálẹ́ bèrè yẹn mm. um, èmi ò sanwó lóòótọ́ àwọn èèyàn máa ń sanwó kọ́ṣẹ́ ni mm. bọ̀ ọlá bí èmi ṣe jẹ́ pé bíi family làwa mọ̀lẹ́bí mm. so wọ́n pè mí kí wá kọ́ iṣẹ́ yẹn ni wọ́n fi dẹ́ sọ pé àwọn máa sìn mí débi tẹ́wò tí ní bá mi wọ́n dẹ̀ sì mí débẹ̀ kọ́lọ́ba mi tẹ́ wọn sí afẹ́fẹ́. mami. ẹlẹ́kejì ni pé ẹni tó bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn kì í san owó iṣẹ́ fún ní yorùbá industry. Hmm, hmm, hmm. bẹ́ẹ̀ ṣe wá là ó pé ní yorùbá industry. ẹ̀rí pé mo ṣe. tó túmọ̀ sí pé láwọn ẹ̀ka abòmíì wọ́n máa ń fún àwọn tó bá ṣe ń kọ́ṣẹ́ lówó ni. ẹ má bínú yorùbá náà lè sọ pé ibi tí ìdíkọ̀ bá gùn dé ibẹ̀ lèèyàn mọ̀ mọ́ hmm. yorùbá industry lèmi ti kọ́ṣẹ́ hmm. ibẹ̀ lèmi mọ̀ tó ẹ̀ mo ti sọ pé ní yorùbá industry bóyá hmm. níbi tó ti ń sanwó fún wọn tó bá lọ kó gbogbo wa papọ̀ ló máa di pé ṣé o mọ̀ nípa ẹ̀ ní nǹkan téèyàn bá mọ̀ yóò kí n sọ. nǹkan téèyàn bá mọ̀ èèyàn kì í sọ bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹ̀yin lẹ ṣe sinimá ọmọrónìkẹ́ àbí ẹni pé mo yẹ sọ ẹ̀rín tó jáde lẹ́nu wọn yàtọ̀ <laughs> wọ́n ní bẹ́ẹ̀ ni ó máa ń dáa tẹ́lẹ̀ mi ní àwọn experience kankan nípa kéèyàn jẹ́ producer kankan Omo èmi mọ̀ kó máa ń da kéèyàn wọ industry as a producer àbí ó máa ń fúnyàn ní àwọn iyì kankan hmm. àmọ́ pẹ̀lú bí ẹ ṣe jẹ́ producer àwọn àdojúkọ wo lẹ́yìn dojúkọ ńgbà tẹ́ fẹ́ gbé sinimá àti yín hmm. jáde àkọ́kọ́ nìyẹn o hmm. ẹ̀kejì ni pé nígbà tó jáde tán ǹjẹ́ ẹ rí owó yín padà torí ìyẹn gangan ni kókó ní kókó ó yá ẹ̀ ń ṣọlẹ̀. ìbéèrè lálẹ́ tún béèrè rẹ̀ kan sí mi ò fi taratara dojúkọ àdojúkọ kankan hmm, ẹ mọ̀ hmm. pé tí èèyàn bá wà níbì kan tó bá ní backup tó bá ń pè ní àfẹ́láfẹ̀yìntì. Hmm. support system yẹn wà. because mo rántí dáadáa gbà tí wọ́n fi pè mí tán ní kí wá ṣe fíìmù tara mi wọ́n ní pé láti fi buyì fún mi pé kí n lọ wá iye díẹ̀ wá káwọn bá mi fowó kún tàbí káwọn wá àwọn tó máa bá wa ta iṣẹ́ wa tó máa ń fowó kún iṣẹ́ hmm. so wọ́n dẹ̀ wọ́n gbìyànjú wọn hmm. bára títí wọn nígbà yẹn ṣùgbọ́n tí èmi wá ń ṣe tí mo ṣe alápapọ̀ owó yẹn tí mo sọ fún wọn pé iye báyìí ni mo ní wọ́n dẹ̀ bá mi fi ìwọ̀nba táwọn náà lè fi sí wọ́n dẹ̀ tún bá mi wá èèyàn tó bá mi fowó sí so kò jẹ́ kí hmm. èmi really dojúkọ nǹkan kan gbogbo àwọn wàhálà tí wọ́n máa ń dojú kọ ní production yẹn èmi ò dojú kọ kankan wọ́n hmm. fi lọ fi àyà gba gbogbo ẹ̀ hmm. wọ́n lọ fi àyà láti bẹ̀rẹ̀ dópin nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ ni pé èmi gbowó lẹ̀ gbọ́ hmm. pé pelágbájá ṣe gbà ẹ̀ tó fi mọ́gbà tí fíìmù jáde ta fi promote ẹ̀ ṣe gbogbo ẹ̀ àwọn ni káàkú sọ pé káàkiri oníyanpo ṣe káàkiri ọlọ́bẹ̀ pò ṣe ẹni tó jẹ́ gan tó fìfẹ́ jẹ́ ká sọ pé o ṣeun o tó bá a fìfẹ́ jẹ́ téèyàn bá ti ní mo torí mo di eléyìí mú téèyàn bá ti ní aláfẹ̀yìntì ó máa ń rọ̀yàn lọ́rùn láti ṣe nǹkan ẹ̀yin ara ẹlẹ́ṣẹ̀ ń dì í mú ká ah. lẹni tí wọ́n fi ṣe aláfẹ̀yìntì. àwọn àgbà wọ́n bọ̀ wọ́n pa òwe kan wọ́n ní ọlà kì í yá bọ̀rọ̀ àbí tí èèyàn bá rí èèyàn bá là hmm. báyìí ni ẹ̀yin èèyàn ò bá kàn di nǹkan kan mú nínú ọ̀rọ̀ tí ọmọbóníkẹ́ tó ti ń sọ látẹ̀ẹ̀kan ni wípé bí èèyàn bá ń ṣe iṣẹ́ hmm, ẹ jẹ́ káwọn èèyàn máa rí nǹkan rí kan máa rí sọ ń pa àtìyìn hmm. torí ọ̀rọ̀ èèyàn kan làwa ń sọ báyìí bí ò tiẹ̀ sí ń bí tẹ́lẹ̀ dá ẹ̀ ń bẹ́ ń bí àwa mọ̀ wípé nǹkan rí là ń rí sọ ń pa tiẹ̀ kí làwọn èèyàn máa sọ ń pa tiyín bẹ́yìn bá ti wá lọ ẹ lè máa rò yẹn tẹ́ ẹ bá ti wà lẹ́sbíìsì ọmọ òmí jẹ́ ń béèrè question ẹyọ tèmi lọ́wọ́ yín sà ṣe ẹ̀ ní gbénú mọ̀ ọ̀dà ibi iṣẹ́ tíátà yìí mo di nǹkan kan mú gbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹni pé ṣe ni wọ́n pè yín wá kọ́ṣẹ́ wọn ò tún fi owó wọn ò fi lé yín sá nígbà tẹ́ ẹ ń kọ́ṣẹ́ yẹn báwo lẹ ṣe wá rí ìwúrí láti kọ́ iṣẹ́ yẹn ṣé nǹkan tó òyìnbó ń pè ní motivation láti kọ́ iṣẹ́ ẹ mọ̀ pẹ́ lómi ó lè jẹ́ torí owó tó gbélẹ̀ òun ni òjò lè sinmi. bẹ́ẹ̀ni a gba owó ìpọ díẹ̀. ẹlòmíín náà ó lè jẹ́ nítorí pé ah ó ti wà lórí ẹ̀mí ẹ̀ láti ìgbà tó ti wà níbi one years old hmm. pé sẹ́ẹ̀ nǹkan tí n máa ṣe rèé hmm. nǹkan tó ń tì tó ń tì nìyẹn kí ló ti ẹ̀yìn títí tó fi dìgbà tẹ́ ẹ tún ṣe sinimá àtìyín síta hmm. <laughs> muffin ni. èèyàn láṣọ èèyàn. àwọn náà lè kí tún máa pè ní motivational person tèmi àwọn ni olùfẹ̀yìntì mi àwọn tún ni olùrí tó bá yẹ pé olùrí wà tẹ̀ntẹ́yàn ń rí tọ́kàn yàn balẹ̀ pé ṣáà máa jó lọ mò ń wẹ̀ yẹn hmm. àwọn ni wọ́n ní pé kí n máa jó lọ hmm. láti bẹ̀rẹ̀ tí mo fi kọ́ṣẹ́ tí mo fi ṣe graduation torí mo ṣe graduation hmm. títí títí tí mo fi ṣe fíìmù mi àwọn ọlọ́ṣà ń tì mí lọ torí ó nígbà kan tó sú mi tẹ́ pé tá a bá lọ sí location báyẹn náà a máa ń san owó hòtẹ́ẹ̀lì àwa la máa dáwó láàrin ara wa torí pé à ń kọ́ṣẹ́ lọ́wọ́ a máa fún wọn bí i five thousand tó bá pò tẹ̀ yẹn jẹ́ tá a bá fẹ́ lo five days tó tẹ̀ wá jẹ́ five thousand that is twenty five thousand naira so èmi máa mú five thousand wá ẹlòmíà mú five gbọ́ máa kó pọ̀ wọ́n máa fi àwa mẹ́rin márùn-ún sínú yàrá kan so wọ́n fì ní tó gbà tó bá ti sú mi tó tiẹ̀ ṣe ń pa tówó gan tó yẹ pé a máa wá location gbà mí tá à ní ríṣẹ́ ṣe hmm, hmm. tá a kàn máa tẹ̀lé gbogbo ẹrù máa tẹ̀lé wọn lọ máa tẹ̀lé wọn bọ̀ ṣùgbà tó ṣáà tó stage kó sú mi torí mi tún kàwé wọ́n fi máa tún pè mí ìwọ ọmọ yìí ṣé o ò fẹ́ ṣe kinní kan ni ó yá máa bọ̀ ó yá máa bá pa owó ni ò sí lọ ó yá mo ní kó máa bọ̀ máa san wọ́n á tún san màá tún lọ wọ́n á tún ti dọjọ́ mi bá sọ pé wọ́n fi ilé tí mo wádìí last time mo ò ríṣẹ́ ṣe ọmọ tún ní pé máa ó yá iṣẹ́ ńlá ló wà nílẹ̀ fún ẹ lélẹ̀ <laughs> mo tún lè má ríṣẹ́ ṣe hmm. àmọ́ torí wọ́n motivate mi yẹn ó wá ń jẹ́ kémi náà máa wò pé mi ò fẹ́ kán máa rí mi bí ẹni tí wọ́n ń gbé tó ń jábọ́ hmm. òun ló wá tì mí títí títí like nǹkan tó ń fi motivate nìyẹn ló ń tì mí lọ títí títí tí mo fi jẹun tó ṣe fún ẹ ká wá bọ́ sí ìdí cash popo eh, àwọn ohun tí wọ́n ń gbé sí ayélujára ká pò pọ̀ ẹ̀yin ẹ máa ń pò àwọn nǹkan kan pọ̀ tẹ́ kan máa sọ pé content mi rèé o mo ṣe content o mo gbé sí orí YouTube orí kinní kan orí kinní kan o kí ni àwọn nǹkan tó máa ń jẹ́ kẹ́ rò pókè eléyìí ló kàn tí mo fẹ́ gbé sí orí ayélujára àti pé báwo lẹ ṣe máa ń mọ̀ gan pé tí bá ti ṣe eléyìí o àwọn èèyàn máa gbà á hmm. màá tún dárúkọ wọn fi lè kàn sí. Ah, ló bá tán o. ṣẹ́yìn gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ lèmi orí fi lò wá dalé torí mo ń wish pé kán wà ní ayé kán wá rí mi báyìí ah. torí mo ti sọ pé mo máa jọ wọn lójú ó dẹ̀ dùn mí pé ẹ̀yin mo ti wá ń jọ wọn lójú. Hmm. ṣẹ́yìn nígbà yẹn tí mo fi bá wò mo fi lè jókòó sínú ilé torí àjọ gbé fúngbà díẹ̀ náà wọ́n lè jókòó báyìí kọ́kọ́ máa wò báyìí kọ́kọ́ lè sọ pé kí a ṣe kínní àgàgàgbà tí ayé tí wàá darí ọ̀làjú ti tí a ní tiktok hmm. instagram gbogbo ẹ̀ mo fi máa kàn ó pé jẹ́ ká ṣe lè jẹ́ ká ṣe lè tẹ bá lọ́dà post wọn gan ó ní àwọn ìta àjọṣe tó yẹ pé voice mi nìkan ló wà ń bẹ àwọn ìwà tó yẹ pójú mi hàn tó tó bá ti wá ń ṣe yẹn mi máa máa rò pé ah bí mo fi ṣe ń ṣe yìí ó yẹ kémi náà lè tún ṣe jù bẹ́ẹ̀ lọ so wá ní gbogbo ìgbà kan tó yẹ pé gbogbo bọ́yẹn ṣe yẹn tèmi bá dá wà ní ilé ìtọ́dọ̀ ti tèmi mo kàn lè máa rò pé ìgbà tí mo fi ni pé ká ṣe báyìí kémi náà lè tún yọ ọ́nù nǹkan táwọn náà tún ṣe kí tún yọ kémi náà tún gbé síta ká má sọ pé kí wọn má dúró dìgbà tó máa fi di olórúkọ ńlá mm, mm. because kọ́ta bá kó papọ̀ òun ló máa ń di nǹkan tí àwọn èèyàn máa fi ń gba títí wa mm, so wọ́n fi náà lọ tún máa motivate mi náà pé ah òyà tí bá tún wá pè wọ́n gbà mí pé mo ń fi mòdè fẹ́ ṣe nǹkan báyìí fún mi ọmọ ní ah òyà ṣe báyìí má ṣe báyìí ó máa dẹ̀ lọ àdẹ̀ máa ṣe tó dẹ̀ máa lọ nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tiktok mọ́fì ló máa ń pùṣì mi òun ló ń sùn kíní kan ló ń ṣe óyá dìde óyá àwọn náà wá sí gbogbo àwọn ẹgbẹ́ ẹ ti ṣe kíní kan ó ti fọ́ká sí ìgboro ìwọ náà gbìyànjú tá ṣe tá post ẹ̀ tí ò bá lọ ó máa bring me down hmm. anything tí mo wá ṣe tí ò bá ti lọ ó máa gbé wá gbogbo ẹ̀ máa ìrẹ̀pẹ̀ máa mú mi gbọ́ tó bá ti lọ báyìí inú mi máa dùn màá sáré fẹ́ ṣe mí tí ẹ̀pẹ̀ sí bá ti mú mi mo fi máa pè mí pé ṣé torí ìyẹn tí ò lọ fídíò lè máa lọ lẹ́nu ó lè lọ lọ́la. ó lè dọ̀la kó tún mm. píǹkì mm. fúnra ẹ̀. Mm. ọ̀rọ̀ ń bẹ tó sì pọ̀ tá a sì máa sọ ọ́ ṣé ẹ rí gbogbo àwa tá a máa ń fi fọ́nrán jáde gbàwá tá à ń ṣe kọ́ńtẹ́ǹtì máa gbé sórí social media máa gbé sórí YouTube máa ṣe gbogbo ẹ̀ ń káṣà máa tẹra mọ́ ká máa ṣe gbogbo ẹ̀ lọ inú gbogbo ẹ̀ náà káwá rántí pé gbogbo iṣẹ́ ló ní kíkọ́ mm, mm. torí ẹni jókòó tó ń farabalẹ̀ ń ṣàlàyé fún yín pé báyìí lòun ṣe ń lọ báyìí lòun ṣe ń bọ̀ bọ́gà òun ṣe ń tẹ̀lé òun rèé bọ́gà òun ṣe ń sìn sọ wájú rèé ẹ ẹ rí i pé kíkọ́ ni mímọ̀ ń bẹ̀ o mm. àwọn ọjọ́ tó dùn àwọn ọjọ́ tó kan àwọn ọjọ́ tí ò tiẹ̀ kàn kò kàn rí bákan ó kàn rí bálabàla lẹ́nu àwọn ọjọ́ bẹ́ẹ̀ máa wà àmọ́ síbẹ̀síbẹ̀ àní sọpá àṣemọ́ náà ni hmm. ẹni bá fẹ́ jo inú àpáta wọ́n ní òní wẹ̀yìn àké ẹjẹ́ àdúkè lọ́rùn náà tá a bá padà dé ọ̀rọ̀ ṣì ń bẹ tá a sì fẹ́ ń béèrè lọ́wọ́ ọmọbóníkẹ́ ọmọbóníkẹ́ lèmi kan tiẹ̀ wá ń pè báyìí orúkọ orúkọ yẹn dùn lẹ́nu ó dùn lẹ́nu à ń padà bọ̀ ojúmọ́ ire ń tẹ̀síwájú o. ìgbà mẹ́ta nìgbà ẹ̀dá láyé ìgbà àárọ̀ ìgbà àsán ìgbà alẹ́ ó bá tún wá ṣe tán lẹ́yìn alẹ́ yẹn àwọn èèyàn tó bá kù ńlẹ̀ wọ́n sì máa máa ròyìn pé báyìí lẹ́ni ṣe lo ìgbà rẹ̀ o bó ṣe lo tọ̀sán rèé bó ṣe lo talẹ́ rèé torí káwọn kan kí wọ́n lè máa kọ́gbọ́n ń bẹ̀ ni ẹ káàbọ̀ padà sórí ètò ojúmọ́ ire bí eré bí àwàdà a ti bẹ̀rẹ̀ sí ní fi ìgbésí ayé olóògbé Murphy Àfọlábí a ti fi ń kọ́ ọgbọ́n díẹ̀ díẹ̀ àbí ẹ̀ náà ń kọ́ àbí èmi náà ti kọ́ tèmi ń bẹ̀ lónìí ọmọwùnmí ọmọbóníkẹ ẹ ó sì ń bẹ nílé agodo ń bí ọmọwùnmí adébísí mọwùnmí dákun jẹ́ ń padà kí n mú láti orí ọ̀rọ̀ sinimá ọmọbóníkẹ yẹn báwo ni ìtàn yẹn ṣe jáde ó bẹ̀rìn dé. mo tún fẹ́ dárúkọ ẹ̀yìn rẹ̀ kan mo fi lọ tún ní wọ́n fi ní o wọ́n fi lọ jókòó tọ́wọ́ pé torí pé àwọn làwọn kọ́ mi níṣẹ́ torí tí èèyàn bá ti fẹ́ ṣe fíìmù lọ́dọ̀ torí director ni Murphy náà mm. tí èèyàn bá gbé story wá bá Murphy Murphy máa sọ fún ẹ pé eléyìí ò tí ì lè ṣe lè mm. nǹkan tó lè ṣe lélẹ̀ nígbà tẹ́mi mú story tèmi wá Murphy ní pé pé kí n bẹ ìjà lójú lọ fi wá wò pé o lè ṣe jù báyìí lọ àwọn fi mm. wá jókòó lọ fi wá rò lọ fi wá gbé jáde pé nǹkan báyìí ni Murphy ló ní story ọmọ boníkẹyìn and it is ọmọ rónìkẹ ṣùgbà tí wọ́n rò tán wọ́n máa gbé fún èmi pé gbà nǹkan báyìí báyìí báyìí ni lọ wò bóyá o lè ṣe lọ kà pófìmù lè ṣe torí ẹ̀yin náà lẹ́ni kò sí nǹkan tó bá ti gbé nǹkan kan déwájú wa kò sí mi ò lè ṣe ń bẹ̀. mọ́fì kò sí nǹkan tẹ́ni kì í ṣe tí mi ò lè ṣe. tí mi ò lè ṣe òun ló máa jẹ́ iṣẹ́ rárá mi ò lè ṣe yẹn ó máa jẹ́ kí n bá sí orí àkòrí tá à ń sọ léni gangan lórí pé fífi fọ́nrán síta ṣe mọ̀ pé oríṣiríṣi fọ́nrán ló wà ní tàbá yìí tá a bá mú látòrí film ká lọ sórí music ká lọ sórí gbogbo àwọn tiktok ká lọ sórí àwọn ṣe mọ̀ pé àwọn dancers náà ń ṣe tiwọn ká lọ sórí gbogbo àwọn tó ń ṣe prank àwọn tó ń ṣe kinní kan ṣe mọ̀ pé ní ayé tá a wà yìí digital age là ń pè é ní ayé àwọn kan ní ọmọ kọ̀ǹpútà là ń bí nìsín àwọn ayé kọ̀ǹpútà là wà báyìí oríṣiríṣi àwọn nǹkan tá à ń fi sí ìta yẹn ṣé àwọn èmi ò mi ò really fẹ́ sọ pé ṣé ohun tó lẹ́tọ̀ nàbí ohun tí ó lẹ́tọ̀ kó má lọ dẹ̀bẹ̀ ni pé ẹ honey fingers ó ti ń fẹnu tẹ́ńbẹ́lú àwọn kan ó ti ń sọ kinní kan ẹ ọ̀pá gbọ́dọ̀ wo sáà ibi tí àwa wà àwọn kan àwọn funfun wà àwa dúdú wà àní culture àwọn kankan wà nínú àwọn content tá a fi síta tá a lè sọ pé ó wà responsible tá a lè sọ pé a lè gba àwọn ọmọ wa láyè kan wò a lè ṣe kí ni advice tẹ́yìn máa ní fún irú àwọn tó ń fi oríṣiríṣi fọ́nrán síta nípa àwọn nǹkan tí wọ́n fi síta hmm. ẹ mọ̀ pé nǹkan ń bẹ lẹ́sẹ̀ ràgó ní nǹkan tó wà ń tà. bẹ́ẹ̀ <laughs> um, fún béèrè tẹ béèrè yẹn máa hmm. máa tún padà sórí mọ́fì náà nítorí ìgbà tí mo fẹ́ máa create content tí mọ́fì máa sọ fún mi pé nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣe kọ́kọ́ make sure pé nǹkan tó wà in vogue ló fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì nǹkan tí ọmọdé máa lè wò hmm. tágbà máa lè wò sísísí hmm. máa lè wò tọkùnrin máa lè wò òun ni kó ronú kó máa ṣe hmm. má ṣe nǹkan tó máa wà exceptional wọ́n máa ní ẹ má dorí péèjì ẹ̀ nǹkan tó ṣe yẹn ọmọdé ò gbúdọ̀ wò so àti ilẹ̀ lèmi ti mọ̀ torí ẹ̀ tẹ́ bá wọ péèjì mi àbẹ́ bá rí tí mo drop nǹkan kan ẹ lè rí mi kí n ṣáralẹ̀ ẹ lè rí pé bóyá wọ́n ń smoke àbí wọ́n ń ṣe anything ẹ lè rí àti ilẹ̀ ni àti gẹ́gẹ́ bí bọ́yẹ kọ́ wa láti ilé pé nǹkan tí èèyàn bá lè ṣe lójú àwọn òbí ẹ̀ kí wọ́n hmm. kúkú má ṣe ń ta. Hmm. so advice tèmi máa fún àwọn èèyàn ni pé kí wọ́n límìtì nǹkan tí wọ́n bá ń ṣe nítorí pé nǹkan táwọn ọmọ yìí rí jù most of àwọn ọmọ yìí náà ló wà lórí social media tá à ń sọ yìí nítorí school but ó lè máa kàn máa scroll lọ lọ́jọ́ kọ̀ọ̀kọ̀ rí pé nǹkan kọ̀ọ̀kan pop up tó bá ti rí nǹkan tó ti rí ó ti wà nínú brain wọn hmm. kò sẹ́ni tó lè yọ kúrò hmm. so tó bá limit ẹ̀ ọmọ àmọ̀ pòkè àbí kó fi um, caption sí hmm. kó fi um, age rate sí nǹkan tọmọdé lè wò rèé o nǹkan tágbà lè wò lélẹ̀ nítorí àwọn ọmọ tá à ń bí ọpọlọ wọn gan ṣàpùjọ ọpọlọ àwọn èèyàn tí wọ́n bí wa lọ. <laughs> bẹ́ẹ̀ ni tí ẹ bá lọ sí orí eré ìtàgé bí allocation àbí nǹkan wá fún yín níbi ah, ọ̀gbẹ́ni o bá yí láti smoke o tó yẹ bá fún ibi ìsúpẹ̀kọ̀ ọ̀sìnkọ̀ mi ti yà fẹ́rẹ́fẹ́ ìyẹn kọ́ kí lẹ ṣe máa ta ṣé máa lẹ̀ ṣe ni àbí gẹ́gẹ́ bí ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí actress gbọ́dọ̀ lè ṣe gbogbo ẹ̀ nígbà tí àgbẹ̀ ẹni wọn ní láti ìwé ẹ̀ fà á díẹ̀ kí lẹ máa ṣe. kò sí kan tá a lè ṣe tó bá ti fún wa ní irú òbá yẹn ẹ a máa jẹ́ káwọn fáǹsì wa mọ̀ náà ni pé wọ́n ní àṣẹ láṣẹ o. <laughs> ẹ̀rí nìkan ti sí. Hmm. <laughs> tọ́mọ́sí àti ní eléyìí báyìí ni kẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ náà lẹ ṣe máa ṣe. bọ̀ ṣe mọ̀ pé kinní kan kọ́mọ̀ ní orí iṣẹ́ tá à ń ṣe yìí tí àwọn èèyàn bá rí èèyàn tó ṣe bí ọmọ ta nínú fíìmù wọ́n máa ń accuse ẹ̀ lójú ayé bọ́ ṣe máa kà á sí lójú ayé nìyẹn ẹni tó bá ń ṣe aṣẹ́wó nínú fíìmù tó bá rí lójú ayé ojú aṣẹ́wó ló máa fi máa máa kù nígbà tí wọ́n fi ìsìn babaláwo ló máa ń ṣe jù mm. nígbà tí wọ́n fi kó oríṣiríṣi là ń gbọ́ babaláwo ní kíní kan kíní oríṣiríṣi làwọn èèyàn sọ ń pa wọn nítorí pé èèyàn ń ṣe fíìmù babaláwo àbí bá àtọ́sọ wọ́n máa ń ṣe fíìmù oògùn owó léraléra yẹn mm. wọ́n lólógùn owó ni olówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ó ṣe gbá bó nǹkan tẹ́mi kọ́ fẹ́ kí um, àwọn èèyàn àwọn fáǹsì wa kọ́ mọ̀ ni pé kò kí ń ṣe nǹkan tí èèyàn jẹ́ lèèyàn ṣe tó bá èèyàn lè dórí set kó tó dórí set lóòótọ́ máa send the script sí ẹ pé nǹkan báyìí báyìí ló fẹ́ wá ṣe ẹ̀yin lẹ béèrè fún àwa là ń ṣe tí ẹnìyàn ò bá ṣe bẹ ṣe fẹ́ ẹ ní láìkẹ́ nìyẹn dé bẹ ṣe láìkẹ́ ẹ gbogbo bí tó bá ṣe ti ń jù sí báyìí ni kò ṣe máa hàn gbogbo tó bá ṣe ń jù sí báyìí ni kò ṣe máa hàn ẹ̀yin lẹ́ni ká máa ṣe bẹ́ẹ̀ tí ọba favourite yìí bá dé ń sìn tó bá ní pé kó ṣe bí abiyamọ tó bá jọmọ yékeré ni tí ò bá gẹ̀ tẹ́lá ẹ̀yin tẹ́lẹ̀ ti níbi lábẹ́ hundred percent likeness fún ó lè drop. Hmm. Hmm. ẹlòmíì máa ń lọ ó lè lọ síbi tí èèyàn ti ń tọ́ ọmọ lọ́wọ́ ó máa wà bẹ́ẹ̀ for weeks for months láti fi study bó ṣe ń tọ́ ọmọ hmm. ẹlòmíì á lọ sí park ní garage á lọ wò ó pé ah báwo làwọn ọmọ ta ṣe ń ṣe ẹlòmíì ò wọ́n ṣe rárá most of our gbogbo àmọ́ ṣe pàtàkì ìṣọ́ ọmọ ta kò lè síkọ̀ tó ń jẹ́ pé bí ọmọ ta so gbogbo yẹn máa mo fẹ́ ṣe mo fẹ́ ṣe nǹkan tí mi ò mọ̀ swim mo wá fẹ́ nínú iṣẹ́ tí mo fẹ́ ṣe mo fẹ́ swim máa lọ kọ́ ni ìkọ́sọ̀sọ̀kọ̀ tó yẹ òkè ń kọ́ hmm. kíkọ́ dẹ̀ ni mímọ̀ so mo fẹ́ káwọn ará ilé mọ̀ pé most of àwọn kìnìún máa ń kọ ni kíkọ́ là ń kọ kò ṣe pé bóyá wọ́n bí wa mọ́ àbí bá ṣe jẹ́ tí wọ́n bá ṣe ṣìnà nínú fún un ó lè má jẹ́ oníṣìnà lójú ayé hmm, hmm. ó kọ́ ní nǹkan tẹ́ béèrè fún ló ṣe fún yín hmm. so advice tèmi ni pé kán jọ kán má máa fojú nǹkan tá à ń ṣe nínú sinimá kán má máa fi wò wá mọ́. ó dà bẹ́ẹ̀ ṣe ń sọ yìí yóò ti jẹ́ kí n máa rò pé àbí wọ́n ti fi kankan lọ yín níta pé àǹtí àǹtí burú àǹtí ló na ó na ọmọ ó lè na ọmọ ọ̀dọ̀ ẹ̀ nínú fíìmù yẹn ó lè na ọ̀nà ọ̀nà ó lè ṣe ní ṣé kò ní pé wọ́n ti fi irú kan bẹ́ẹ̀. ọtí lọ bí rí o ah, nínú ẹ múlì mi sẹ́nitọ̀ ní dáàdì mi ọ̀nkú Yẹmí Ṣọ́ládé so àwọn wọ́n ṣe wọ́n ṣe àṣìṣe má ṣe hmm. ní ọmọ ọ̀dọ̀ yẹn fi wá kó sínú ti tèmi hmm. èmi tí mo jẹ́ ọmọ wọn hmm. ni mo wá ń ṣe rádaràdà káàkiri so mi wá ni mo wá wà against political career dáàdì mi. Mm lásìkò ó ní àwọn sí nǹkan kan tá a ṣe nínú laspotec mm. gbogbo àyẹn torí mo ṣì wà ní school gbà yẹn tí mo wá rìn lórí school ọmọ yìí ni ló bá parí àdáde ẹ̀ jẹ́ <laughs> tí mo rí instagram mm. lórí life there was a man that came to my life that day wọ́n ní pé ah ẹ jọ̀ọ́ ṣé àǹtí tó ṣọwọ́ ní kẹyìn kan lè lẹ́yìn àǹtí yẹn burú gan-an mm. ó kọ́ accuse mi lọ́wọ́ ah, kí ló dáadé yín ṣe fún yín kí ló ní láti explain fún wọn dáàdi fíìmù ni nǹkan báyìí wọn wá rẹ́rìn ìfà wọn tún fún mi lówó gan-an. Hmm, hmm, hmm. ẹ dákun torí àwọn tó jẹ́ pé àwọn náà fẹ́ máa gbé irú ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí lórí ká gbé fíìmù jáde ká ṣe content sórí ayélujára ṣé ọjọ́ iwájú wà nínú iṣẹ́ yìí. Ah, ẹ wo kò sí iṣẹ́ téèyàn ṣe lé ayé tí ò ní ọjọ́ iwájú nǹkan tèmi mọ̀ lèmi ń sọ báyìí ibi tí nǹkan dẹ̀ gùn dé èmi ò mọ̀ àmọ́ oníkálukú máa ń wá pẹ̀lú intention ọ̀tọ̀ọ̀tọ̀ ni this is what I intend to do pàtẹ́mi ń bọ̀ ní industry mo ò wo good or bad side ẹ̀ nǹkan tẹ́mi fẹ́ lọ deliver lèmi wò lọ nígbà tí wọ́n pè mí pé nǹkan báyìí báyìí báyìí mo wá jókòó pé ṣé nǹkan tí mo lè ṣe ni iṣẹ́ oríṣiríṣi làwọn èèyàn máa ń fẹnu tẹ́ńbẹ́lú àwọn èèyàn máa ń fẹnu bàjẹ́ ṣùgbọ́n nínú kòsíkòsí kòdàkòdà àwa máa rí tiwa gbé ṣe ń bẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ṣe kókó ó ṣe pàtàkì torí nǹkan tá à ń gbé bọ̀ láti ilé ó ṣe kókó nínú iṣẹ́ táwa ń ṣe yìí tó bá mọ wàá ní faradà alákọ̀ọ́kọ́ wà á dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé wà á mọ̀ pé nǹkan báyìí mi ò fẹ́ ṣe nǹkan báyìí because tí o bá ní máa ṣe bó bá ṣe ń ṣe bá ń ṣe àbùkù ìtẹ́ gbogbo ẹ̀ ló máa máa báyàn mm, mm. ṣùgbọ́n ara àwọn tó ń tán ń ṣe tán ń ṣoríire mm. so kọ́ tí wọ́n bá ti ń ṣe tó bá ti ń ṣoríire nù ẹ̀ èèyàn náà máa rí tiẹ̀ gbé ṣe ni èèyàn ló máa wá mọ bóyá máa ṣe láti fi débi tó fẹ́ dé. ó dáa ẹ jẹ́ n béèrè ìbéèrè ẹyọ kan sí kó tó di pé màá ṣì yín lẹ̀ pé kẹ́ ẹ wá máa lọlé e, torí mo mọ̀ pé ọ̀rọ̀ ṣì ń bẹnu arábìnrin tó fẹ́ sọ lónìí àwọn ẹlẹ́ ẹ kí ni ká tún máa retí lọ́wọ́ yín. new dimension ló máa ń pè. new dimension. wọ́n fi kú ni wọ́n fi ò tí kú. Hmm. wọ́n kú nípa tẹ̀mí òun ò kú nípa tara nítorí tí èèyàn bá kú ó máa fi ọmọ bojú wọ́n fi kú wọ́n wá fi ọmọ bojú wọ́n fọmọṣẹ́ bojú wọ́n fi oríṣiríṣi èèyàn bojú hmm. so èmi ṣe ń bọ̀ tí mo máa dé pé wọ́n fi ní obìnrin because tí àbá tí mi bá gbé orúkọ Murphy débi tí mo fẹ́ gbèdé torí kọ́ mi ìmọ̀ pọ́ lè mi ò ronú pé Murphy lè kú in the next twenty five twenty five ten years thirty years di sísìnyìí bó ọlọ́run ẹ̀rọ pọ́n bó ṣe fẹ́ rí nìyẹn èmi gbọ́dọ̀ máa yẹ kí wọ́n fi máa mọ̀ ibi tó wà pé àlọ́ ọmọ mi kọ́ máa tẹ̀ máa báyìí ọmọ mi nìyẹn ọmọ mi nìyẹn so new dimension ara ni mo ń gbé bọ̀. Hmm gbogbo àwọn tí ó bá jẹ́ ọ̀gá lọ́gàá lẹ́nu gbogbo iṣẹ́ tá a bá ń ṣe pátápátá gbogbo oníṣẹ́ ọwọ́ àwọn ọmọ kóòtù òjíire ẹ ṣáà á máa ṣe dáadáa gbogbo àwa tá a bá ń kọ́ àwọn ọmọ ń ṣe ẹ jẹ́ á máa ṣe wọ́n dáadáa nítorí pé bí ọ̀gá bá lọ tán ọ̀gá ò tiẹ̀ nílò àti kù bọ́mọṣẹ́ bá ti kù lábẹ́ ọ̀gá tó bá jáde tán kí ni nǹkan tọ́mọṣẹ́ á máa sọ ń pa tìyín tó bá délé tiẹ̀ àǹtí ọmọrónìkẹ́ ẹ jẹ́ n kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ ṣé tá a pè yín tẹ̀ ẹ̀ jẹ́ wá níhò ṣé tá a bá tún pè yín jọ́ mi ìṣe ẹ̀ dá wa lóhùn. Ah, madam kẹ pè mí ní twenty times máa ah, jẹ. ló bá tán wọn ti ní bàbá ń pa àwọn nígbàgbà àwọn ọmọ jẹ wa ní ẹ yẹ dágbére fáwọn àwọn aráalé wa ká tó máa lọ. Um, ẹ̀yin aráalé ẹ ṣé tẹ̀ ń wò wá ẹ ń pè wá àwa ń jẹ́ ẹ mọ ibi tí ẹ ti ń mówó tẹ fi ń wo fíìmù wa àpò yín ò ní gbẹ o àmín o ibi tẹ ti ń rówó tẹ fi ń ṣe dátà àpò yín ò ní gbẹ àmín o àbùsí ni tẹlẹdùnmarè hmm. òkè òkè òkè báyìí lọ́wọ́ àfún mi gbé torí bẹ́ẹ̀ ṣé ń wo fíìmù wa ẹ̀ ń fún wa ni hmm. lágbára ọlọ́run àpọ̀sí àpọ̀sí ló máa jẹ́ títí yín lágbára ọlọ́run ẹ ní ṣọ́kú mọ́ àwọn ẹbí yín lójú àwọn ẹbí yín náà ní ṣọ́kú mọ́ yín lójú ọlọ́run ò ní fẹ́ni kankan pa wá lẹ́kùn. ń bá mi ń bá mi ojúmọ́ ire ṣe ń tẹ̀síwájú ẹja àwùjọ ọjọ́ náà bá a bá padà dé ètò yìí ó ṣe ń tẹ̀ tẹ̀ síwájú. lórí ètò ojúmọ́ ire lénìí èmi mọ̀ pé ẹ ti gbádùn ètò tí a mú wá fún yín pàápàá àlejò wa hmm. ẹ máa rí i pé lóhun tí èmi kọ́ ẹ̀kọ́ tèmi kọ́ ni pé hmm, máa ṣe rere hmm. ohun tó bá ṣe lójú ẹ lẹ́yìn ẹ á sọ̀rọ̀ pàápàá lẹ́yìn tíyàn bá lọ tán ó máa sọ̀rọ̀ ṣebí tí Murphy abẹ́rẹ́ Afọlábí ni àlejò wa wá sọ lẹ́nu kò sí ìbéèrè tá a béèrè lọ́wọ́ ẹ̀ Murphy náà ni. Murphy ló fi ń bẹ̀rẹ̀. a bá fi sọ eléyìí Murphy náà ni hmm. a bá sọ eléyìí Murphy náà ni àṣeyàn gidi ni Murphy. Hmm. Ah, wọ́n ìwọ tó ń wò mí ń lé wo ṣé ọwọ́ ẹ̀ dáadáa ṣó mọ́ kí ni wọ́n máa sọ lẹ́yìn ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ kí ni wọ́n máa sọ hmm. ìwọ tó ń jọ̀gá ilé iṣẹ́ àwọn tí Ọlọ́run fi tiẹ̀ lábẹ́ nínú sísẹ́mù ọ́fíìsì bóyá àwọn kan tó ní the promotion tó wò ó pé tí wọn ò bá ṣẹ́yìn báyìí hmm. kí wọ́n dúró sókè promotion yẹn ò ní ṣeé ṣe ó jẹ́ máa ṣọ́ torí gbà tó o bá máa lọ kò síyàn kan tó máa di ẹtì sí ayé yìí a máa lọ lọ́jọ́ a máa lọ náà ni ẹ́ tó jẹ́ mọ̀ kan tó máa ṣe kí ni àwọn tó ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ máa sọ lẹ́yìn ẹ̀ ó nígbà kan tí mo rántí pé ní ilé ibi tí mọ́mí mi ti ń ṣiṣẹ́ èèyàn kan wà àfáà náà máa ń pe muslim lẹ́ni yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ transfer wọn látòṣogbo wá sí iléṣà ń gbà yẹn kò wá sí ibi tí wọ́n máa stay kan tó di pọ́n máa gbalé wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ lọ fi sọ́mìdá ilé rè ilẹ̀ ilé pọ̀ ibi tá à ń gbé apartment a ní visitors room tó yẹ pé tẹ́lẹ̀ àlejò kọ̀ọ̀kan bá wá ibẹ̀ náà máa ń dúró sí má bọ́ visitors room mi kò sí ah, àwọn tó wà lára ǹdí wò pé ah, ìyá jésù ló gba odindi àáfàá sílé tó tún wáá jẹ́ ọkùnrin ó yà wọ́n lẹ́nu àwọn tá a jẹ́ ọmọ gan ká má parọ́ ó yà wá lẹ́nu pé ìyá wa lè ṣerú ẹ̀ bẹ́ẹ̀ ni ìdí tó ṣe yà wá lẹ́nu ni pé à ẹ bá ń gbọ́ staunch christian ni mọ́mì mi o <laughs> ẹ gbọ́ ìyá ṣọ́ọ̀ṣì òun ni ìyá tó bí mi lọ́mọ so kó tó nígbà tó wá gba muslim tó tún jẹ́ àáfàá iye tó wá ṣe wá ń kàyéfì gangan ni pé àkókò yẹn wá jẹ́ ìgbára madam mọ́mí mi máa jí ní òru dáná Ramadan dáná Ramadan bẹ́ẹ̀ ni ọkọ̀ bíi àfa yẹn pé kí ni àwọn eh, rules and regulations yìí òfin wo ló ta ko kí wọ́n ṣàlàyé à nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ṣàlàyé ó dà wọ́n pe gbọ́n àtà jẹ́ ọmọ tá a máa ń dáná nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ẹ gbọ́dọ̀ ṣe ẹ bá ti fẹ́ dáná àfa yìí kíní kan kíní kan nígbà tá àfa yẹn wà kúrò nílé wọn ló bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta àgbà Ramadan yẹn náà ni wọ́n máa dáná máa jí sáré wọ́n á dáná sáré fún wọn tó bá tún di ìrọ̀lẹ́ wọ́n máa béèrè pé kí lè máa fi ń ṣínú o ṣé mo kọ́ mo sọ bóyá lórí ètò mo ti sọ rí pé a gbé pẹ̀lú àwọn muslim so a ti mọ̀ pé wọ́n máa ń ṣe nǹkan báyìí wọ́n máa ń ṣe nǹkan báyìí tó máa ń ṣe iléyà gan máa ń tẹ̀lé wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ sí ìlú wọn àwọn kan èkìtì àwọn kan ìjẹ̀bú a máa ń tẹ̀lé wọn tó bá yẹ pé dádì mi ló fẹ́ lọ dádì mi lè lọ sí ìjẹ̀bú kọ́ tẹ̀lé àwọn ará ìjẹ̀bú kí mọ́mì mi lọ sí àwọ̀ èkìtì wọ́n tẹ̀lé àwọn ààrẹ tíà mo ti dáwọ̀ rí mo tẹ̀lé dádì mi náà lọ ṣé mọ́mí mi mo tẹ̀lé àbí mi ti ẹ̀ rántí nígbà iléyà ni ìjẹ̀bú òde bá ṣe máa ń lọ relationship yẹn wà gan tó yẹ pé òun ló ṣe máa ń yà mí lẹ́nu nígbà tí máa ń gbọ́ ìjà ẹ̀sìn kò ń yé mi kí ló fà á kí ló fàjà mo máa ń rò ó ni pé kí ló fà á nítorí àwa náà kò ṣe pé bóyá a jẹ́ christian kékeré rárá o weakness ni mọ́mí mi ní church dádì mi elder ni wọ́n tó nígbà tó bá tán ṣe ogbó kinní yẹn àwọn ò mọ̀ pé àwọn gbin irúgbìn kan tó ṣe kínní ni tó bá di bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n ti dàgbà ìyá tí mò ń sọ̀rọ̀ ìyá ṣe bẹ́ẹ̀ dé eighty wọn ní ní last eh, May nígbà tó wá fẹ́ rí táyà lẹ́nu iṣẹ́ àṣàfà yìí ò gbàgbé tí ìyá ìṣe àfà tí wá wà lóṣogbo padà níbi àwọn tó ń ṣe pension kankan tó ń ṣe wọ́n mímí wá lọ lọ́ fẹ́ sọ̀rọ̀ pension wọn àfáà ti ṣáìtì wọn lọ́kàn ah màmá yìí <laughs> ọjọ́ tí ń sẹ̀sán ọjọ́ ẹ̀san dé <laughs> ọjọ́ ẹ̀san dé nígbà ọ̀ṣà ní kí màmá lọ jókòó ẹ jókòó kò tí ì kàn yín mọ́ mi wò pé kò tí ì kàn mí mo tètè dé kí àní kò tí ì kàn yín màmá ẹ̀sìn jókòó náà àṣà àfáà ti lọ ń ṣiṣẹ́ aṣọ ti gbogbo nǹkan tó yẹ kí ìyá ẹ̀ máa lọ sókè kó máa lọ sókè kó lọ máa sáìn kó lọ máa ṣe àṣà àfáà ti lọ ṣe gbogbo ẹ̀ pátá ṣé ibi sẹ́ni tí ìyá jókòó sí wọ́n ti wá mú ṣẹ́ẹ̀kì fún un ẹrù yín rèé o. pé owó yìí máa ń jà ìgbà wo lòun ṣan ní àáfà kínní kan lójú ẹ afáwà mi àwọn ọmọ ọmọ wọn ọmọ pàfà wà ń bẹ hmm. a ní tó bá ń ṣe torí èmi kọ́ torí ọ̀la ni òun ló jẹ́ kínú mi dùn púpọ̀ púpọ̀ fún àlejò tá a gbé wá lé ní akínyẹmí. ọmọ orí mi wú. ọmọ orí mi bó ṣe ń sọ lórí fẹ́ máa bọ́ lójú mi gan gbà kan bó ṣe ń dáṣà dárúkọ mọ́fì náà ni o mọ́fì náà ni o. màá tún dárúkọ mọ́fì ni. màá tún dárúkọ mọ́fì ah orí mi dẹ̀ wú gan pé ntẹ́yàn bá ṣe tẹ̀ra mọ́ tẹ̀ra mọ́. ó jẹ́rìí ló mọ̀ ṣe mm. ṣe dáadáa mm. tó bá jẹ́ kejì ẹ̀ náà ni ṣe dáadáa mm. kíní kan tó dájú ni pé kò sẹ́ni tí ó dọ̀ lọ sílé ayé tá a wà gbogbo àpáta náà lápadà di ẹni tí ó padà síbi tí ó ti di iṣẹ́ tó wáyé wá ṣe àwọn lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn òjẹ̀sìn tó ń mẹ́nu bà lẹ́ẹ̀kan yẹn òun ń fi sọ eléyìí tá a rí lórí ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́rọ̀ àwọn ẹlẹ́sìn òmẹ̀sìn ẹlẹ́yẹ òmẹ̀yà tó jẹ́ pé àtiròpọ̀ lọ́hùn ti ń bá wa mú ọwọ́ ogun yẹn ó ti ń wà á bọlẹ̀ ní kòpẹ́kòpẹ́ nǹkan ṣẹlẹ̀ láàrin Davido olórin àti àwọn mùsùlùmí lókè ọ̀yà kì í tiẹ̀ wá ṣe Davido gangan ló ní fídíò àwọn ọmọ tí Davido gbà sẹ́nu iṣẹ́ tóun ti sáìnì sẹ́nu mm. iṣẹ́ òun ló ní fídíò inú fídíò ọ̀hún wọ́n ṣe ń kọrin mo lérò pé tá a bá farabalẹ̀ gbórin yẹn dáadáa ó ṣeé ṣe kó jẹ́ pé ó tan mọ́ ọ̀rọ̀ bóyá wọ́n ń gba àdúrà níbì kan torí a rí i pé àwọn mùsùlùmí wọ́n wà níwájú ìtanú fídíò yẹn báyìí tí wọ́n ń kírun ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jó làwọn tòkè ọ̀hún bá sọ pé irọ́ o kọ́ lọ fa fídíò yẹn kúrò bẹ́ẹ̀ ni o kọ́ lọ yọ kúrò bẹ́ẹ̀ ni o torí kinní kan kinní kan ó fẹ́ wọnú ara wọn kọ́ńtẹ́ǹtì creativity àti ká máa fi ẹ̀sìn ká máa fi sínú ara wọn ká máa support ara wa ẹ̀ sà èmi tiẹ̀ ń tòótọ́ o ńgbà ọ̀rọ̀ ọdún Davido ọmọ àyọ fídíò yìí lórí ìlà lóòótọ́ wọ́n yọ lórí ayélujára nǹkan tí ò wáyé mi ń bẹ̀rẹ̀ yìí ṣé bá a bá ti ń ṣe fídíò báyìí ká má máa fi ẹ̀sìn wọnú ẹ̀ ni àbí báwo. kọ́lọ̀ kó wá ṣàánú èèyàn ni because mo mo ń sọ sórí yẹn mo ń tọ́ láti máa rò ó pé owó iyebíye wọ́n fi ya fídíò yẹn. wọ́n fi ya aṣẹ́ yẹn tán. kí wàá ní kó jẹ́ ti ẹni tó kówó iṣẹ́ yẹn sílẹ̀. Hmm. abáníká máa sọ̀rọ̀ ẹ̀sìn ah ó lágbára díẹ̀ torí bí táwọn èèyàn mú ọ̀rọ̀ ẹ̀sìn nígbàgbà táwa dàgbà kò yé mi tó máa ń sọ̀rọ̀ pé ẹ̀sìn kan kinní kan ó ní ọjọ́ kan mo gba iṣẹ́ àwọn alága dúró alága jókòó ó wá jẹ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí ní aráalé ìyàwó yẹn hmm. wọ́n dẹ̀ mọ̀ pé àwọn aráalé ọkọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì èmi dẹ̀ dúró fáráalé ọkọ nígbà táwa ń bọ̀ àti ń kọrin bá ti ṣe pé déwájú àwọn kí mo kàn yí sí orin muslim ni mo kọ yá sí orin muslim nígbà àwọn yẹn wù pé ah, Ah, ah, ibo ibo ni tani kọrin ah kí ló dé ibo la wá jà èdè wọn. ooo tí mo kọ́ bẹ́ẹ̀ pẹ̀ sọ́lá lọ́nà mi ní kẹ́rin mo sàrà lọ́nà mi mo sàrà ọ̀wọ́ pé ibo lè lè sùn wọn ná hmm. bitibiti owó mo wá wò pé ah so ìgbà yẹn tí mo máa ń mingu pẹ̀lú àwọn ọmọ muslim táwọn tó bá tó máa lọ lé kéwú hmm. ali bàtà sáàdì rí hẹ́ọ̀ ha kàyídà ah gbogbo ah gbogbo ẹ̀ la àṣé ó máa wúlò lọ́jọ́ kan hmm. so ó máa ń kọ mí lóminú tí mo bá rí jáìsì bíbélì táwa ń kà ó ní ká má ṣe dánilẹ́jọ́ kí wàá ní tèmi láti máa sọ pé ẹ̀sìn tiẹ̀ ò dáa mo lè mo lè preach Jésù fún ẹ mo lè sọ fún ẹ pé Jésù tí mò sìn ó dáa tó o bá gbà á hallelujah tó o bá gbà á mi gbọ́dọ̀ pa ẹ́. Ah, àwọn tó wá sọ pé kinní kan èmi ò èmi ò mọ ohun tó rí ń bẹ́ẹ̀ bóyá àti wọ́n pé bóyá níbi tí àwọn mùsùlùmí yẹn ti wá ń tó ti ń ṣe yẹn bóyá wọ́n wá ṣe ń tó lòdì sí ẹ̀sìn wọn bóyá ṣìrà alẹ́ bóyá àwọn tí wọ́n hmm. dúró bíi mùsùlùmí bóyá aṣọ tọ́wọ́ ò dáa ìyẹn nìkan láti. ọba àti ẹ <laughs> ṣíralẹ̀ ọba àmọ́ ṣíralẹ̀ èmi èmi rò pé ṣe ló yẹ wá bá a ṣe máa fi ọ̀rọ̀ tútù ìtùbínùbí ká máa fi ránṣẹ́ kò tá a bá ń fi ìkanra ká máa fi mọ́ àwọn èèyàn tó yẹ kí a máa fọ̀rọ̀ tútù bá sọ̀rọ̀ nítorí pé àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tútù òun ló ń yọbì lápò ṣe rí ọ̀rọ̀ ìdàkejì ìyẹn máa ń yọ idà hmm. ó máa ń yọ nínú apó ni o hmm. kì í dùn ó pọ̀ ètò Ojúmọ́ Ire ó ṣe bẹ́ẹ̀ ó ti dé bus stop ẹ̀ lónìí ẹ̀ ká gbọ́kọ̀ ká gbé ilẹ̀ báyẹn kó ní kálukú wa ká lọ wáṣẹ́ àjẹṣe láàárọ̀ tòní ni ẹ ṣáà kú gbádùn ẹ̀ látàárọ̀ àwọn tí ò bá bá àbí tó bá jẹ́ pé omi ìṣanwọ́lẹ̀ bá ẹ náà ẹ má bínú bí wàá yẹ jẹ́ orin ẹ̀rọ tètè dé àmọ́ tó bá dago méjìlá òru ẹ tún lè tún ètò ọ̀hún wò bá a ṣe ṣe láàárọ̀ yìí tàbí kẹ́ ẹ bá wa lórí ayélujára YouTube Instagram facebook orísun tv hmm. ẹ kà á wọn bẹ bẹ́ẹ̀ náà lẹsẹ rojú tó fún àyè tààjọ máa bára wa ṣeré oníyànṣe ọlọ́bẹ̀ ṣe wà kínyẹmí ọmọ johnson ilé tó lọ o mo fẹ́ máa lọ ilé tiwa ó dìgbà kan náà o. Hmm. ó dà ní kánmọ́nkánbó ẹ ṣe kíákíá ẹ gbé báàgì yín kíákíá kẹgbọnà àti jẹyìn lọ nítorí pé owó ṣe kókó pàápàá ní àkókò tá a wà yìí hmm. ẹ gbọ́dọ̀ mẹkọ owó tó pọ̀ dáadáa lọ́dọ̀ náà anna adẹnìkẹ́ babatunde èmi náà ń dágbére lórí ètò pé káfíńre pàdé o.